ètò ojú mọ́rin ṣì ń tẹ́ sọ ajumulérò pé ẹ̀ ń fi ọkàn bá ètò yìí bọ̀ ẹ ti ẹ̀ gbọ́ náà olórí ká ní a mọ̀ pé ọmọ ẹ̀ nǹkan yẹn tó ń fún ní five million tó gbàgbé ibi tó ti ń bọ̀ yẹn a mọ̀ pé kì í ṣe wọ̀ àbí àbí wọ̀ ni tàkà òṣì dà tàkà òṣì tẹ́ èmi mo mo mo mo gbàgbàgbà mo mo mo mo kọ́ ọmọ dáadáa àbúrò mi. irú ọmọ bẹ́ẹ̀ yóò jẹ́ gbọdọ̀ wà nù fámìlì má ti ránṣẹ́ ti pẹ́. for you ìwọ náà lè sọ yẹn ẹ já wò. èèyàn tó mú ẹ lọ síbi tó ti máa jẹun tó máa ti ṣoríire. tó ti ń bẹ̀ for over years tó wá jàjà gbọ́ sí ẹlẹ́nu wípé ọ̀rẹ́ mi o àsìkò ti tó lóòótọ́ tásìkò nǹkan ò bá tí ì tó téèyàn bá ń hmm. kanlẹ̀kùn kan ó máa ń dàbí gbà pé bóyá Ọlọ́run ò gbàdúrà èèyàn òun ló fà á tó jẹ́ pé ó ti ń bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ fún kínní yẹn tipẹ́tipẹ́ pòkè wá ṣe kínní ṣe kínní fún mi gbàgbà tásìkò tọ́lọ̀ sọ pásìkò ti tó ó ní bí pé tó dá lóhùn bí pé wá dá lóhùn tó ní kó wá jẹun ó wá fẹ́ fà lẹ́nu ya Hmm. Ah, ẹ̀gbọ́n mi ọmọ ẹ wo irú ọmọ yẹn kan yẹn <laughs> ọmọ kan kò tún wá sí mọ́ mbẹ́ ó tún sọ̀sà gbàlagbà. ìyẹn dùn ẹ. wọ́n ń ba sọ lóhùn. ṣe mọ́ ní pé ká tó bá tiẹ̀ ń bọ ọ̀yàn bá ẹ̀yàn kí ń gé jẹ́ àti pé ìyẹn gan ò tiẹ̀ lẹ́bùn ìfìfún náà tó bá lẹ́bùn ìfìfún yàn ẹni tó fún ẹ òun lẹ́bùn yẹn ló fi fún ọ ó wá sọ pé torí pé o ti wá ní five million ní ìsìn o rìn jẹ́ káàdì. ibi tó tẹ̀ ṣe mí kàyéfì ni pé ìgbà tó tún máa sọ lọ tó máa sọ bọ̀ ó lẹ́gbọ́n òun pẹ́pẹ́ sí o kẹ́gbọ́n òun kó tẹríba fóun wà lọ kẹ́gbọ́n òun up lórí èlù. ká lèmi lẹ́gbọ́n yẹn ni màá na ah! máa lu. ẹ̀gbọ́n mi ká ní èmi ni èmi lẹ́gbọ́n wọn yẹn àtòun àtòwó tó lóun ń ṣe kinní kan bọ́ bọ́ ìmọ̀ akọ gbowó yẹn lọ́wọ́ ẹ̀ màmá tó lóun lẹ́kọ̀ọ́ ni ẹni tí ò bá ti lawọ́ tí ò ti lè fún ọmọ làkejì ẹ̀ ló ń jẹjẹ́ tí o lè fọmọ làkejì ẹ̀ ló ń mímú àti gòkè irú èèyàn bẹ́ẹ̀ ṣé ẹ máa ẹgbọ́n tó bá ní abẹ̀bẹ̀ tó bá lọ sí òkè tó bá máa sọ̀kalẹ̀. Hmm, gba ibi pẹlẹbẹ ni ibi pẹlẹbẹ ni abẹ̀bẹ̀ abẹ̀bẹ̀ nírú èèyàn bẹ́ẹ̀ yẹn. ọmọ tí mo ṣe láìkẹ́ ó ń pa òwe. mo ń pa <laughs> abẹ̀bẹ̀ tó lọ sókè. ó ń gbàgbà ibi pẹlẹbẹ <laughs> ibi pẹlẹbẹ ni. irú ẹni tó bá ti ní tí ò lè jẹ́ kọ́mọlàkejì ẹ jẹ tó láhùn tó iṣẹ́ ọ̀dẹ́ni tó bá ti láwọn á lólè àánú gbogbo eré èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ti lọ sókè báyìí ìṣubú ẹ̀ òun ló fast jù láyé ah. òun ló fast jù. ọwọ́ ah. ah. tó bá tiẹ̀ tó ń bọ̀ èèyàn èèyàn kí n jẹjẹ ẹ tẹ̀ jáwọ́ gbogbo ojú tó ń wò wá nílé ẹ jẹ́ káwa náà mú ẹ̀kọ́ kan tàbí méjì ṣé ẹ rí ibi tí èèyàn bá ti dìde èèyàn ò ń dàgbà jù bẹ́ẹ̀ lọ hmm. ó lè ga jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ò dàgbà jù bẹ́ẹ̀ lọ ìdí ni wípé ọwọ́ tó dẹ̀ gbé ni gángba mi ó lè já àyàn bọ́lá ọlọ́run já jábọ́ lágbára ọlọ́run àmọ́ kókó ọbẹ̀ ni wípé ibi tó gbà kọjá tó jẹ́ wípé àwọn yìí ló wà pẹ̀lú ẹ kó o tó débẹ̀ eyín o kàn ní máa wò wọ́n bí ń tí mọ̀ kò dáa kì í ṣe ohun tó dáa. púpọ̀ náà àwọn èèyàn ló dẹ̀ máa ń ṣe kí ni ẹ̀ tó yẹ pé kọ́ tó débi tán dé èèyàn ló ràn wọ́n lọ́wọ́ débẹ̀ kí ló débẹ̀ sí tán báyìí. wọ́n wá débẹ̀ tán irú ẹni yẹn gan kó tó lè lóun fẹ́ rí wọn sójú. wàhálà wá dé. bí pa ṣe ń gbé ni manager máa gbé pppppa náà máa gbé ni manager á gbé manager á gbé everybody kí ló dé kí ló tó yìí ọjọ́ ilé èèyàn fẹ́ lò lé ayé tó wẹ̀ wò rẹ̀ kí ló tó yìí ẹ wo ẹni tó lọ́n bá ṣe fún eníláárí kò sẹ́ńdà tó mọ̀lá ẹni tó lọ́n bá ṣe fún lẹ́ni ẹ láwọ́ ẹ kọ́ àwọn èèyàn mọ́ra torí pé tó bá fẹ́ sáfẹ́rẹ́ náà díẹ̀ ń gbà mí báyìí ah. àwọn tẹ́ ẹ kó mọ́ra yẹn náà ni wọ́n tún ṣe fún mi àwọn ní padà wàá gbà ọ́ ẹni tó dẹ̀ tì í débẹ̀ ó wá mọ nǹkan tí ẹ wá bẹ ṣe máa lórí mo kọ́ lára àgbàlagbà kan láwọn ọgbà kan wọ́n ṣe é rí ẹni tó wà lókè ó lóun ò bẹ̀rù ẹni tó wà ń sàlẹ̀ hmm. ìyẹn bàbá tí mo gbọ́rọ̀ ẹ lẹ́nu wọn ní iṣẹ́ ẹni tó wà lókè ló yẹ kí ó máa bẹ̀rù jù ìdí ni pé ẹ̀rù tó yẹ kó bà ní wípé ibi tó ń fẹ́ dé àwọn tó wà nílẹ̀ ti rí ṣùgbọ́n òun ò tí ì mọbi táwọn tó wà nílẹ̀ máa ṣe kí ni òun ò tí ì mọbi tán máa dé ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ibi tó gbà kọjá ara àwọn tó ti dìde wọ́n ṣe é gbàgbé nínú ìtàn ayé ẹ láwọn ìgbà míì àwọn tó tara wọn dìde ńgbà míì wọ́n lè kojú sórí wọ́n lè kó sórí bíi pé wọn ò fẹ́ rí ọ àmọ́ ìwọ máa ṣe àwọn nǹkan kan tó máa jẹ́ kàn mọ̀ pé mi ò gbàgbé yín ibi tí mo ti dìde o ẹ̀yin lẹ̀ fọwọ́ fà mí mọ́ra o jẹ́ kí nǹkan tó wà láyìíká ẹ̀ mọ̀ wípé o gbàgbé orísun ẹ̀ tó gbọ́dọ̀ tó bá gbàgbé orísun ẹ̀ kọ́ ó di dandan kó gbẹ lágbára ọlọ́run àwọn ò ní gbẹ ẹ̀yin ò ní gbẹ àbúrò mi ò ní gbẹ sọ pé mi náà ò ní gbẹ sọ pé mi náà ò ní gbẹ jọ sọ pé mi ò ní gbẹ tẹ bá jẹun gidi ni o tẹ bá jẹun gidi ó possible kì í. sọ̀rọ̀ ló ń sọ yìí ṣáré ibi tá a wọ̀ yìí gangan ní abala ìjẹ́ ti gbọ́ kí là ń jẹ́ kẹ́ mọ̀ ní abala yìí ni wípé n tẹ́ ẹ̀ ṣe tẹ̀ fẹ́ kí ayé ó mọ̀ ẹ̀yin lẹ ní tá a bá ṣe báyìí àràládá ó lè wá ká dìde lọ́la ó lè wá ká ṣe báyìí ó lè wá ká jókòó ká bá yín sọ abala tá a wọ̀ yìí gangan ní abala ìjẹ́ ti gbọ́ngbọ́n tẹ̀ ń tà níṣẹ́ yín olókòwò kékèké ni yín olókòwò ńláńlá ni yín ẹ fẹ́ ká yọ mọ tẹ́yìn ṣe iléeṣẹ́ yín abala tẹ̀ máa gbé wá rè hmm. ránṣọ ni o gbogbo tẹ̀ ń bá ń ṣe láyé mọ́tò lẹ́ ẹ ṣáà káwa ẹ gbé wá sí abala yìí káàjọ sọ ń pa ẹ̀ kí gbogbo ayé mọ̀ ẹ máa ta ah oh god ẹ̀gbọ́n mi wá ta o. ah ẹ máa ta o. oh my goodness ẹ máa máa ta o. olórí wọ́n máa ta o. ah alẹ́ má ti ta jù sẹ́ ẹ ẹ ta ìtú ṣe thank you later. wá ṣe thank you <laughs> wọn á kàn polówó ni olórí ṣé five million ló ná fún yẹn ok mi á fún ẹ ten million wọ́n kàn gba Àtàbàtúbù ni pé Àtàbàtúbù ṣé ten million fún tó fún olórí wọ́n kàn fún èmi fifty million ni wọ́n fún mi fifty million ni <laughs> màá wá bù ga ẹ̀. èèyàn <laughs> kan kọ̀ wò ṣùṣù ni pé olórí mo ta o mo ta gan gidi ni o mo dúpẹ́ lọ́wọ́ léṣe Orísun mo dúpẹ́ ìwọ gba hundred million ma ní àtàbà túbú. gbẹ́nu sáwọn ọdún mi lọ gbọ́bọ́ ìwẹ̀wẹ̀wẹ̀wẹ̀ lọ́dọ̀ mi lọ. ó ti tún kẹjẹ níbi sọ̀rọ̀ jàre. wọ́n á fẹ́ mi two hundred million jọ wọ́n á fẹ́ mi two hundred million. <laughs> wọ́n á máa tọ́ pé bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi ẹ fún mi lélẹ̀ bọ̀dá mi ẹ fún mi lélẹ̀. ẹ má wọ̀ ẹ má ṣàfùhà lówó tó bá ti ta wọ́n á tà lágbára lọ. wọ́n á tà lórúkọ yìí torí títà àti yíyẹ ló jẹ wá lógún. olójì àwọn ológun lè ṣe tiwa náà. tó gbogbo máa gbà kan sí wa náà ni òun ni mo fẹ́ pè fún yín lọ́lọ́kan òjọ̀kan ṣáà wá bírò yín àti pépà kẹ́ máa kọ́ lórí Facebook wa àti YouTube Orísun TV ni lórí Instagram àti Twitter at Orísun TV lórí wẹ́bsáìtì wa ń kọ́ www.orisun.tv bódẹ̀ ṣe máa jẹ́ nìyẹn ẹgbẹ́ polówó ọjà yín wá torí pé òun ló ṣe kókó òun ló ṣe pàtàkì ẹ̀yin máa sọ pé ẹ̀gbádùn ṣòyìn látàárọ̀ bí tẹ̀tí rẹ́rìn tẹ̀tí ágíw tẹ̀tí wò pọ̀ mọ nǹkan yẹn ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń wò tẹ̀ ń ágíw yẹn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ojú wò ọ̀pọ̀lọpọ̀ ojú tó kọ̀ wá wò wọn ọ̀kọ̀ wò lásán o wọ́n wò tẹ́ ẹ bá wá gbé polówó ọjà títí wá kọ́ wọ́n wá bọ́ ṣe ń wò wá náà ni wọ́n máa wo ìpolówó yín wọ́n máa wo ṣẹ́ yín wọ́n máa rò lọ́kàn ara wọn wípé àwọn nílò ẹni yìí hmm. ń tẹ̀ ń ètò bá parí ni wọ́n bá kàn sí lọ́gán tí pé bá wọlé wà ilẹ̀ bá máa pawó sápò. lówó bá dé. ní táwa sọ ìdá o ọdún yìí ń tẹ̀wájú díẹ̀ díẹ̀ o ẹlòmíì bíi kó mọ báwọn ará alẹ́ jà ó gbómi síbẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ́gbẹ́ ìgbọ̀nsẹ̀ rẹ ṣe kíníkan kíníkan nílé tẹ́nàntì nílé mìrẹ́ǹtì ìjọ ah. òlẹ̀ yìí náà fẹ́ ronú àti kọ́lé Orísun estate wọ́n pariwo lọ́sàn wọ́n pariwo láàárọ̀ wọ́n pariwo lálẹ́ wọ́n tún ṣe discount ẹ̀ẹ́dẹ́gbẹ́gbèsè ẹlòmíì aṣọ pati lójoojúmọ́ tó bá tẹ̀lé àti alágbájá rẹ̀ ṣé kò yẹ kọ́ tí wọn náà ti náwó sí ilé tiẹ̀ pé hmm. ilé tèmi tí mo kọ́ sí ibi báyìí rè é anílẹ̀ lágbọ̀wá aní ní aní ní ẹ̀dẹ́ aní ní lẹ́ṣà aní ní àkúrẹ́ aní làbújá aní ńlọrin gbogbo nàìjíríà fẹ́ nílẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ gbégbèsè oh, èmi ń pè yín ní ìsìn o àwa ń sọ fún yín ní ìsìn o àfẹ́ kẹ́ ẹ sí kọ́kọ́rọ́ kú o kẹ́yìn náà kẹ́ ẹ di onílé ara yín ló ṣe pàtàkì sí wa lórí Orísun Estate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 àtàbàtúbù abẹ́rẹ́ olórí facebook page mi gbogbo ọ̀nà yìí lẹ́lẹ́gbà kan sí wa ìnáwó ní tán lọ́wọ́ yín àá sì máa gbádùn ara wa ọmọ ìyá mi. àmì mo ṣàmì sí àdúrà tẹ ṣe yẹn pátápátá lẹ́ǹkan sí màmá fẹ́lẹ́ sọ fún gbogbo yẹn lólùfọ̀ wa pátápátá wípé gbogbo ẹni tẹ wọ́n pé àwọn tẹ̀ ń ta tóbi kò ṣeé gbé sínú stúdíò yìí àmúdẹ fẹ́ ṣèpolówó ẹ má wọrí ẹ kàn sí wa níléeṣẹ́ Orísun àwa kì í bẹ́ni kẹ́ni ṣọ̀tá omi ni wá gbogbo èèyàn tá a bá ti rí báyìí bó ṣe máa dáa fún yín òun làwa máa ń lérò làwa máa ń ṣe kíni la máa ń gbèrò ẹ̀ níbí báyìí ẹ pè wá àtẹ̀mí àtẹ̀gbọ́n mi àákàn sí yín àgbẹ̀ kámẹ́rà wa gbé gbogbo nǹkan kíá àti dé iléeṣẹ́ yín àti fi hàn ní gbangba gbangba ní gbogbo ojú táyé ẹ lè kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two eight seven eight six zero zero five lẹ́ǹkan sí zero eight zero two eight seven eight six zero zero five. gbóná kẹ́mi dúró à ń sọ̀rọ̀ owó lẹ́ǹkan yẹn ṣé tán bá fún ẹ ní ten million yẹn honestly fifty náà máa fún èmi o kò gbà fọlọ́hún gbà bẹ́ẹ̀ fifty èmi lè gbọ́n ẹ̀ náà fifty náà máa fún èmi àtayọ̀ àti ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ èmi lọ fún yín gidi ni mi ò ń ṣàwọn ẹ̀gbọ́n tẹ́ pé wọ́n kàn fẹ́ kó. bẹ́ẹ̀ni sáwọn ó bàjẹ́ òṣì èmi àwọn fifty kó gbàgbé gbàgbé tẹ́. ó dàbọ̀ ó dàbọ̀ ó jọ ó